sálà ṣé ò ń gbọ́ mi. gbólóhà yà àwọn tí mo sọ fẹ́ pé mo bá ṣe visa yẹn ti wà lọ́dọ̀ mi bíbá so mi fẹ́ kó pẹ́ ìjọ tètè máa bọ̀ because wọ́n ń kánjú ṣùtúgbọ́ alright alright ó ṣe gan alright ó ṣe àǹtí wọ́n ti ń bọ̀. ok ah ẹ ṣe gan ẹ ṣe. ó ṣe bébí ó ṣe gan ṣebí mo sọ fún yín náà àǹtí mi mo sọ fún yín pé bébí mi ṣúọ gan-an ṣebí ẹṣẹ mo gbà tí mo lọ sí Paris yẹn mm-hmm. òun ló bá mi ṣe visa South Africa mi òun náà ni ṣéwájú Dubai tí mo ń lọ very soon sí òun náà tún ló máa ṣe so ó ṣúọ pé máa ṣe títẹ̀ yín ló máa click. ṣe mọ nǹkan tó yẹ pé inú mi ṣe ń Dubai ni pé àwọn tèmi ṣẹ̀ máa gbà ni wọ́n ṣe máa mọ̀ pé mo ṣẹ̀ arrive ni oh get as a big girl oh get Ha. inú mi dùn gan ṣe gan ah òun ni màmá fi sọ pé olùsí bèbí yìí ló ń jò jẹjẹjẹjẹ lọ́jọ́ kó tí màmá fowó ṣàwùtí lásán àwọn tèmi gan tó wà sáà tó máa gbẹnu síbẹ̀ ni kò ṣe gan bọ́dá ṣọ́ọ̀n ni wọ́n ti dé. ìyá rẹ ti mú sí wọn ìgbègbè má wọ̀ rẹ̀ ó kéré nínú nǹkan tó lọ ń lè ṣe. ẹjọ mo ti bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín ó dàgbé sọ kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan pé five days ni. ní Abuja five days ni but ní Lagos ten working days ni bọ̀ ṣẹ̀rí clink tẹ́mi fẹ́ lò fún yín ó jẹ́ ní ògùn ẹ má wọrí tó bá ti jẹ́ ti bébì mi kékeré ni a máa ṣe. àǹtí mi ten days ò pẹ́ náà ibi ah, ah, tí kò bá ń ṣe ti bébì mi ni àwọn míì wá ṣe tó yẹ pé a month ni kó tó jáde. dáàdi ọ̀rọ̀ mi ní ẹ́mbásì. <laughs> ẹ fọ́ ni o àǹtí kò ní pa sí dáàdi mi bá ní ẹ́mbásì South Africa mélòó mélòó la jí ìṣe wọn ṣe dáàdi ẹ ló lẹ ń bá ti bọ ẹ mọ pé ah òun ṣú ọ ní click tó ṣú ọ lọ. no problem à ń jókòó wọn ẹ tún flash wọn. a ní click nínú a tún ní click nínú lókè wọn ṣe bí nìkan láti yan plate náà. o sọ fún sísè. mo ti sọ fún oyèké yìí náà tí wọn náà wọn máa fún yín náà wọn ò rí jẹ́ èmi rí sọ wọn máa gbẹ̀yìn náà. oníṣe sọlá bèbí olóńjó gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ lójoojó. láòtí. ni. Mi Olúwa máa gbájú lọ́wọ́ máa gbẹ̀yìn. Náà mi ò láìkẹ́ rárá Wọ́n fún kí n take it easy sẹ́. Àní mi ò lè take it Mi ò lè take it easy. ló kọ́ wá sí pátì mi? Tẹ́kì ni easy. Olùkọ́ sí òye ìfà wàhálà nílẹ̀. Ṣùgbọ́n wọ̀ sórí tẹ́yìn ò bá kọ̀ èmi kọ̀. Mi ò láìkẹ́ rárá. I don't take nonsense. I don't like it ṣé máa bá pẹ́ fẹ́ máa jà ní ìgbẹ́ àwọn làjọ tó. lórí òṣèlú ìbàjà. ó yẹ kó ti mọ̀ wá gíọ́ọ̀lù. Ah, ah, mi láìpẹ́ síkẹ̀ yìí tì síkẹ̀ yìí tì. Ah, ó ṣẹ́jọ́ náà. mi ò láìkẹ̀ mi ò láìkẹ̀ láti kọ́ fún ni that is aram nonsense i don't like it. ọ̀rẹ́ ṣé bó ṣe kí fún yẹn ló da gan ó dẹ̀ máa ṣe bí ìpòhùn ló kó wa jọ táwọn máa bèrè ń sìn ó gbọ́ pákan lọ́dún ẹ̀ ó gbàǹdé ó gbàǹdé ó gbàǹdé àtẹ̀gbọ́sẹ̀ mi tí mi rówó ra aṣọ gèlè ni mo rà mí nǹkan dá mi. wo kò yí nǹkan mi ṣòye kò kàn mí rárá ìbá àgbà ní alpha flower everybody is none of my business tèmi ní pé kó maintain lane ẹ̀ kó àmọ̀ ṣẹ́fẹ́ ní kò kó wá síbẹ̀ rubbish wo nìyẹn that's nonsense. àti gbọ́ ní sọ̀rọ̀ ṣáà tẹ̀kẹ̀ má sọ fún mi ojú olúmọ̀ṣẹ́ sọ pé kí tẹ̀kẹ̀ yìí sí yẹn ń bí mi sí ni. o láti bínú tẹ̀kẹ̀ yìí sí kí ọlọ́dẹ orí ni àwọn tẹ̀kì lead ni a lè ti mọ̀ wá fún sísílẹ̀ ah! ẹ̀dùn àmà wò ẹ̀ ń tẹ̀ à ń sọ̀rọ̀ ẹ̀ dẹ̀kun tó Ah, àwọn sì lówó ah, kí ló dé kí ló dé tẹ̀ ń wo bàǹkì ló ṣẹlẹ̀ ìwọ ṣó mọ nǹkan kí ló ń sọ fún mi nílé lẹ́ǹkan yẹn ẹni ìwé kò ń ṣe fọ́ọ̀tì ìwọ ẹjẹ máa lọ o ọkọ pátí yẹn mo láì máa miss pátí. ẹ eh, number one cab tó máa gbé wa ìsàlẹ̀ mẹ́rin ló pàṣẹ and aside that àwọn ọmọ boys yẹn tó máa sáàbù apàtì mo ti pè wọ́n wọ́n máa one ń everything I said. let's go there. kí ló dé be wò bí dán let's go there let's go and rock it baby. mọ́tò yẹn wà ń bẹ̀. ṣé mi ò when you put pé ẹni in. ò ní one. wọ́n léyìn ọ̀kan láì bínú ni. ẹja lọ ẹja lọ. ẹni sùúrù wọ́n ah, ti mi lójú ń kọ́. wọ́n wà nulẹ̀ wọ́n ṣì múra lọ́wọ́ wọn ìṣetán. kò ì múra tẹ̀ nǹkan. bẹ́ẹ̀ ni. ó mọ̀ all right Shake me mi dúró àbí kí n Oh baby, dákun rọra, má para rẹ̀. Oh baby, dákun rọra, má ṣe ra ẹ̀ léṣe. Wọ́n ní kí n wá rí ẹ fún kankan. Ọ̀rọ̀ tí mo lè fẹ́ wá rí ẹ fún yẹn, mo fẹ́ kí Fọlá gbọ́. Ẹ fẹ́ kí Fọlá gbọ́. Ṣé ó ṣẹ̀yìn ni? àbí ó sọ̀rọ̀ sí or something kí ló ṣe ẹ sọ fún mi. kò ṣe mí honestly kò ṣe mí. ẹ sure. honestly kò ṣe mí. all right kí ni ìwọ́de kan gan mo kàn fẹ́ wá rí. kí ni nǹkan náà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìkan náà àwọn mọ́tò yìí mo fẹ́ kó yá mi. what? ẹ dúró kí n yá yín mọ́tò àbí ẹ fẹ́ rà á no ìfẹ́ kò yá mi ni ó tún ṣẹlẹ̀ ni pé mo fẹ́ lọ sí patí kan mo dẹ̀ fẹ́ bùgà lọ sí patí ẹ̀ mo fẹ́ káwọn ọ̀rẹ́ mi rí i pé mo ti arrive pé olùsì òun lórí patí tó ní kò sí patí tí má tẹ̀lé wọn lọ́ba àwọn ọgbọ́n máa ń gbà náà máa ń pọ̀ wọ́n lè pa wọ́n lè tán ni so kún náà mọ́tò yẹn kò jọ kó yá mi. kí n yá yín mọ́tò aunty this is twelve million this is nine point five million ẹ wá ní kí n kàn yá yín mọ́tò ẹ I mean ìbọ̀lẹ̀ tí rí tán ti ń ṣerú ẹ̀ àbí mi ò gbọ́ yín dáadáa àbí ẹ fẹ́ rà ni or something. honestly mo nílò ju thirty minutes lọ kí n kàn drive débẹ̀ báyìí kí n dẹ̀ padà and you know what sori ìkọ̀ tó bá yá mi nìkan nínú àwọn mọ́tò yìí ẹ́ eh? sori owó south africa visa south africa yẹn eh? àbí jù bẹ́ẹ̀ lọ àbí yankee àbí canada àbí france àbí so many china gan honestly kankan yá mi. ẹ fẹ́ yá mọ́tò jọ thirty minutes ni in fact kíkan wá débẹ̀ kí n padà mo lè má lo thirty minutes gan ìkànnú ẹ̀ ilé ó dàgbé lè máa ná ìsí ilé ìwà òkè ìgbà jẹ́ kí n gbélé. ṣé ilé ń lọ. àdé náà àdé báwo ló ń ṣe báyìí náà ẹ́ báwo ló ń ṣe báyìí náà. ó ní kò lè wọ́ mi ò ní owó tí mo fẹ́ fún ẹ. why. mi ò ní owó tí mo fẹ́ fún ẹ two fifty thousand rọra aṣọ lásán láti lọ sí patí mi ò ní owó kò jù bẹ́ẹ̀ lọ. ajé tí mo bá lọ sí patí yẹn kò lè ṣẹlẹ̀ kọ́ńkọ́ń ibẹ̀ yẹn ò ní dùn ibẹ̀ yẹn ò ní dùn jọ. sísọlá jọ́mọ̀ fẹ́ mi tó ń ṣe patí pálẹ̀ mi yẹn. ẹ tó ṣe patí o mọ ọ̀rẹ́ mi Tòkunbọ̀ tó jápélé yẹn Tòkunbọ̀ tó fẹ́ báyìí tó lọ́yàn o mọ àbúrò ẹ̀ ẹ̀gbọ́n ọ̀rẹ́ ẹ̀ oyè àwọn náà fẹ́ ṣó. sọ ti gbọ́ nǹkan tó ń fẹ́ nu ara ẹ̀ sọ jáde ọ̀rẹ́ mi sísọlá ọ̀rẹ́ mi àtọkùnbọ̀ ọkọ̀ pélé ọ̀rẹ́ kan yáyà kan yáyà òde fẹ́ mú two fifty thousand ó fẹ́ lọ bá yẹ̀gẹ́ àbí jọ sọ fún mi ṣé èmi tí mo ṣiṣẹ́ owó ṣé ó fẹ́ kí n máa kó sínú kànga tí èèyàn lè rí omi inú ẹ̀gbọ́n ni mi ò ní owó ni mo sọ síbù. tó ẹgbẹ́ ò rí orí tó ń fi orí ara ẹ̀ rò ó yẹ èmi níbi tí mo ṣiṣẹ́ owó tí mo lè ná owó mi fi. sweetheart ní sùúrù jẹ́ sọ́kọ́ fún adé ṣó mọ̀ pé téèyàn bá ń ṣe patí àwọn èèyàn ló máa ń tẹ̀lé èèyàn lọ sí patí kí patí yẹn lè dùn gan wọ́n mọ̀ pa léèyàn léèyàn torí èlèmi náà ṣe ń bá àwọn èèyàn lọ sí patí. arábìnrin ṣé etí ń yọ ẹ lẹ́nu ni mo sọ fún ẹ pé mi ò ní owó ṣé o ò gbọ́ nǹkan tí mo ń sọ ni dúró sí o ní orí tó ń fi orí ara ẹ rò ni. àkọ́kọ́ monday ìwọ ló máa lọ sí wedding tuesday ìwọ ló máa lọ sí engagement thursday ìwọ ló máa lọ sí ìkómọ tó bá di friday wàá sọ pé àwọn ọ̀rẹ́ mi fẹ́ ṣàdúrà wọ́n fẹ́ mark birthday o ṣé wọ́n nìkan ni. kò ní mí nì. kò ní mí nì. kò ní mí nì. ọmọ ọmọ ọmọ nǹkan jẹ́ kí n sọ̀rọ̀ kó kó farabalẹ̀ bọ́rọ̀ mi. tó bá dàgbà sọ pé fẹ́ ra aṣọ náà aṣọ tiẹ̀ di five thousand kò di ten thousand kò di twenty thousand kò di fifteen thousand àti two fifty thousand one twenty thousand one eighty thousand ìwọ nìkan ni mi ò ní owó tí ẹ gbọ́ná jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ ṣé owó tó ń gbà lọ́wọ́ mi tó fi ń ra aṣọ ní friday tó ra ní saturday tó ra ní sunday tó bá ń gba owó yẹn tó fi ń ra ilẹ̀ àbí òun kọ́lé lọ́wọ́ ó kù díẹ̀ kó parí kó fẹ́ kan ilé kó sọ pé díẹ̀ mo ní ìdí assistance ẹ̀ mo fẹ́ kan ilé mi sẹ́mi ní fún ẹ lówó àti kí kó wá kó lọ sí pati kò possible mi ò ní sọ jù ẹ lọ. adé kẹsàn kan fún mi kẹsàn kan kẹsàn kan fún mi sọ mọ pé tí ọba ṣe pati àwọn èèyàn ló máa ń tẹ̀lé yàn lọ pati so that wọ́n mọ̀ pé yàn ní àwọn èèyàn gidi lẹ́yìn ok adé ìwọ imagine tó jẹ́ pé mọ́mí ẹ̀ kàn kú báyìí. wàá mẹ́ẹ̀ ló máa kú tàbí àkútẹ̀lé pẹ̀lú. Oh, dájú báwo ṣe fẹ́ rí owó yìí ta ló máa yá mi lówó ìpàtì ah! ọmọkùnrin àyálò àyálò àyálò. ẹ ṣe bó o ní ìgbà ọjọ́ mẹ́ta. ògùnjẹ ló ń sọ̀rọ̀ yìí. kí la fẹ́ ṣe ẹja kan adúpẹ́ fọlọ́ ìkan tí mo tẹ̀ ṣe wá ni pé mo tẹ̀ gbọ́ pé bóyá wíkẹ̀ndì yìí ṣó máa tẹ̀lé wa lọ sí pàtí tá à ń lọ ni. pàtí wo nìyẹn. a ò má bèè ni. àbè àbè ta ló jábè. àbè ọ̀rẹ́ wa kan báyìí tó fáìn yẹn tó máa ń gé low yẹn. mi ò mọ o àbè wo nìyẹn. oh really? oh mo ti rò bí o máa lọ ni mo wá bẹ́ pé bí o ra aṣọ. àmì ò raṣọ ọ̀bọ tó yẹ kó ti mọ̀ náà i don't roll like that. mi ò bá wọn raṣọ ọ̀bọ tó yẹ kó ti mọ̀ pé mi ò kì í ṣe gbogbo àwọn araṣọ àǹdaṣọ ẹbí yẹn bí bá wọn raṣọ. torí èèkàn mo ṣe wá bẹ egungun pé yóò raṣọ wà lè fún mi lọ́pàá kan. èmi ò raṣọ o and pápá jùbẹ lọ́gán ọmọkọ mi kò fàyè lẹ́fún pé kàmá là ń lọ pàtí à ń ṣe gbogbo ìfẹ́fẹ́ rí ti yẹn èmi ò sí fún gbogbo yẹn wọ́n tó mọ̀ náà. kò ní mí ní pàtí èèyàn láti lọ sí pàtí kó catch fún ọ ni o gẹ bọ̀ yẹn kọ́ issue ah okay ṣé kò sí. máa wọrí mo ti mọ̀ kọ́ ti máa ṣe o mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ẹ̀sìn máa pè é létà. so o lọ pati yẹn báyìí nísìnyí lọ́rọ̀ kan o lọ pati yẹn. tí n bá lọ irọ́ ẹ fún wa ni mo gbé yèmí ìdẹ̀bẹ̀ kárí ẹ̀. mo jẹ́rìí ẹ as usual. ok no problem àríra létà náà máa pè é o ṣe. wọ́n gbogbo ẹ̀rọ ṣáà fi mí sílẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ ti ẹ̀ ti rí tá a fẹ́ pè fún makeup wa ní weekend yìí. èmi ti ní máyọ̀wá o tẹ́ ẹ bá dẹ̀ mind ó lè ṣe fẹ́yìn náà. instead máa pe máyọ̀wá máa pe ní ìyọ́lá mi ò fẹ́. kí ni àtàwọn méjèèjì wo ìyẹn ti ẹ wo fi ẹ E ẹ sẹ́pẹ̀ gan ṣé ẹ pé ara lè yín. ara lè èwo náà àwọn ara lè wa. olùṣísọ́lá. kí ló ṣe. Hmm. tí àwọn pẹ́ ṣe ní ìdí ọ̀tá rẹ̀ bí èpè mí nìyẹn pé ẹ jọ̀ọ́ ọ̀rẹ́ mi ọmọ tó kẹ́ ẹn pẹ́pẹ́ sẹ́n jọ ṣo ní ẹn aṣọ ẹ ṣókù kò fún mi náà ẹ. Ah, mo rò pé aṣọ mi kò kì í fún mi fún kí ni. kí á mo sọ fún aṣọ mi ti tán o tẹ́lọ̀ ti rán aṣọ mi tán even though mo ní over one year tó kù mi kò fẹ́ fún ni. lóòótọ́ ká má parọ́ ó pè mí fàṣọ o àmọ́ gbogbo aṣọ mi pátápátá ni ah tẹ́ bá rí ti. oh that's bad ìyẹn ò dáa tó bá ní fún náà kó yọ nǹkan kó kúrò lára ẹ̀ kó dẹ̀ dín kọ́bọ̀ nínú àkáǹtì ẹ̀ so why evil. martin lójú bọ́ọ̀ yẹn sọ̀rọ̀ báyìí kí n fún láṣọ fún kí ni ṣé ìlú ni kó máa bá wa lọ sí party all the time ni wọ́n pè wọ́n pè á ṣe mo gbọ́ mo branch ẹ wá máa gbọ́ ẹni tí àwọn à ń sọ yìí o àwa bẹ àgbà afiaj àbàwọ̀ quarter yard àwa sọ dòdìndì kí ló dé ẹ ká sọ fún ti pé kò ṣe kó máa fi lọ sí party all the time ẹ gbọ́ náà àfúnláṣọ ẹbí bag ó wig ó Makeup, ya make up ọ̀fẹ́ go to parties with us ẹ jọ let's call it speed, speed. spade tell tẹ̀lé ọlọ́pàá tí mo tó bá be. wàá ṣe bí please. ṣorí èmi tó bá jẹ́ pé mi ni ojú ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ tó mo ṣe ẹ̀ fún mo ṣoríire ní ọ̀pá kan àtààbọ̀ tó kù i swear tèmi bá ní èmi máa fún because ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí aṣọ afford ni tó bá jẹ́ pé kò lówó àti rà ọtí ò lè rà la máa máa sọ̀rọ̀ bó gbogbo alámọ̀ pé níwọ̀nba àtìtì ẹ̀ náà ó lè má pọ̀ torí bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ yìí mo mọ̀ pé èèyàn burúkú ni mo mọ̀ pé lójú kòkòrò ni mo dẹ̀ mọ̀ pé ó lè ní látọ̀run ó lè ẹ̀ kì í ṣe pé ó kọ láti bí mo mọ̀ pé ó lè ní but tẹ bá fún gbogbo ẹ̀ máa fi dání máìlì tí ó bá ṣe pàtì yàn máa mẹ́sẹ̀. tó o bá wo dáadáa rẹ tá a dé ẹni pàtì ọmọ yìí ló máa make sure pé tébù wá wà òkè okay oúnjẹ ni o ọtí ni o everything ni ó máa jẹ́ ká wà comfortable tí kò bá tẹ̀lé wa lọ sí pàtí yẹn believe me i'm a mess. ìyẹn ni kọ́kọ́ o gbogbo souvenirs tó bá pín báyìí ó máa make sure kó fún wa lẹ́yẹ kankan despite bó nǹkan ló ṣe pàtì. yóò ké souvenirs pẹ̀lú àwọn ọkùnrin tó máa pín bẹ́ẹ̀ ní akáyé gbogbo wa. Mm-hmm. ìwò sí bẹ́ẹ̀ gbogbo alamọ̀ pé bẹ́ẹ̀ tàbí ni má sọ yẹn gbogbo àná ló ń hà fún adẹ̀ ń gbádùn ẹ̀. bẹ́ẹ̀ ni èmi ti ẹ̀ jọ ìyè báyìí wọ́n ti jíjọ ẹ̀jẹ̀ pa ẹ̀sẹ̀ gbẹ̀gbọ́n kí ló ní ilé ẹ̀mí ẹ̀wọ̀n ń ṣọ̀ bíbí ń pa mí. jẹ́ kí n pa àyìnà àyìnà àyìnà àti àti ṣèkí. ẹ kalẹ̀ ṣe wà. àǹtí ẹ kalẹ̀ mà ẹ kalẹ̀ ṣe wà ókè mà ẹ kú iṣẹ́. ẹ jọ ọ̀rẹ́ mi fẹ́ràn mi ó gbé aṣọ kan wá síbí báyìí èwo nínú àwọn aṣọ wọn torí àwọn aṣọ wọn pọ̀ tó máa ń gbé wá sí báyìí o. ẹ pink báyìí lace ni ó ní bíi. pink lace pink lace. àwọn pieces ẹ nìyẹn ńlẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀. ok lace pink yẹn ti gbà àwọn kò tí pẹ́ tán gbà gan tán ti gbà wọ́n ti lọ. àṣé kò kú rárá ni. Ah, ah, aṣọ wọn tó kù wọn ti gbé lọ kò sáṣọ wọn kankan ìgbà mọ́ oh. ẹ jọ ẹ ṣe ẹ lè bá mi ṣe àwọn pieces yẹn. <laughs> àǹtí ẹ fọ́ ní ṣàkílẹ̀ fẹ́ fẹ́ wọn pieces ṣe. ẹ̀yẹ tẹ̀ bá kọ́ bá mi ṣàánú. àwọn náà rẹ̀ lẹ́yìn gbogbo àwọn pieces náà lẹ́wọ̀n lẹ́yìn. eléyìí ni eléyìí. Ah ilé yìí ẹ bá mi wà wọn kí bá yín ṣa gbogbo ẹ wá ẹ bá mi ṣa wá ná kódà pé ó ṣe pọ̀ gan-an nù ilé yìí ah, ó pọ̀ ẹ ṣe ìyẹn náà àwọn tó wà ń bẹ ìyẹn bá mi kó sí ẹ ṣe. ohun rè àwọn pieces yẹn rè gbogbo ẹ náà nìyẹn. mo ń bọ̀ mo fẹ́ ṣe nǹkan ni òkè ah, ó dẹ̀ kí lè wa òkè ẹ jọ ṣé ẹ lè bá mi rán báyìí kẹfì lè sókè. Okay àwọn míì tẹ́ pẹ̀lú bá mi join mọ lẹ́yìn kẹ́ fi sapá kẹ́ bá mi fi material sísàlẹ̀. àti ẹ̀fọ́ nìkan ṣákílẹ̀ fẹ́ fi léyìn wọn. èyẹ ṣáà má wọrí ẹ má wọrí. ẹ no problem tẹ bá sọ pé nǹkan tẹ fẹ́ nìyẹn ọ̀pá mẹ́ta ni material tẹ máa rà má dẹ̀ bá yẹn tó máa wà ókè gan tó máa make sense. tó máa make sense ẹ ṣe ẹ má wọrí. ẹ bá tilẹ̀ sanwó. à ń sanwó à ń sanwó. ṣé ẹ má wọ̀ mí. ẹ wọlé kẹjẹ kí n wọ̀ kọ́ èmi aṣoge èmi aṣoge aye koloa, aye wà ayé òpin méjì ẹ̀jẹ̀ ń jayé orí mi ohun tó wẹ́wẹ́ lẹ́nu ni kò fẹnu rẹ̀ sọ. So. Èmi yóò ṣoge, ṣoge. ṣoge, ṣoge. Ah, yín náà ni ń lọ mà. Ah, ẹ̀gbọ́n ẹ̀rọ mi ni. Ah, rárá o, mo kàn fẹ́ wá gba bàtà mi lọ́wọ́ yín Bàtà. Bàtà mi open toes tó red nísàlẹ̀ tó orange lókè. ọ̀yá bàtà lọ́wọ́ ẹ̀ náà. wo ọ̀rẹ́ wọn ò ní jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ ní jẹ́ kó sọ̀rọ̀ that is it ẹ ti gbàgbé ni size forty one ni sista fìfẹ́ wọn máa ń wọ̀ size thirty eight dẹ̀ ni òun lò ẹ̀ ní pé size yín ẹsẹ̀ yín ó kéré torí náà ẹ kàn wọ́ sílé onílé ẹ wo orí ṣúra kẹ ẹ dẹ̀ mú bàtà ẹ mú ham ẹ wá sọ pé ẹ̀yin kọ́ lẹ yá bàtà títí ẹ lẹ yá for the past three months ẹ̀ẹ́dẹ̀ dá bàtà padà kò dẹ̀ ní lára kò kó yín lára rárá ah àǹtí ó ga lára yín gan o. Hmm, mi ni máa wọ ẹ̀kọ́ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi láéláé rẹ́sẹ̀ tó bá máa fún ẹ̀gbọ́n mi òun náà ló máa fún ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi tó máa sọ̀rọ̀ sí wọn mọ́. mo ya bàtà lọ́wọ́ ẹ̀ mi ì rẹ̀ gbàdà bàtà lọ́wọ́ ẹ̀ ọwọ́ ẹ̀gbọ́n ẹ ni mo ti gba bàtà mind you. lóòótọ́ àmọ́kọ́ àwọn àgbàlagbà kan wà tó pé orí wọn ò pé ṣùgbọ́n àníwá wò yẹn ká máa sọ̀rọ̀ sẹ́rẹ̀ ẹ̀gbọ́n mi kó dáná mi ò láìkẹ́ ẹ̀ wá àǹtí torí Ọlọ́run mò ń bẹ̀yìn ẹ mọ̀ pé máa pọ́n ilé mi ò dẹ̀ wojú yín mi ò dẹ̀ lè yín ẹ bá mi kó bàtà mi wá tí ẹ bàbá mi kó bàtà mi wá má yẹ̀yẹ́ yín ti bá rí yín next time ṣé ti gbọ́. Bímbọ́lá ṣó mọ̀ pé ẹ̀kọ́ ṣá tí bá ń ṣe fìfẹ́ hàn dẹ́ máa ń gbé e lẹ́yìn wá sí patí pẹ̀lú àwọn àwa big girls bye òun ló ṣe láyè máa sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà pẹ̀lú ọ̀rẹ́ what's nonsense jésù kan fún ẹ tí mo gba bàtà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ mi gba bàtà lọ́wọ́ ẹ̀ torí àti ọ̀wọ́ size kan náà mo lọ sí lẹ́yìn ni ẹgbẹ́ ìdẹ́rẹ́ bàtà tún ó like lẹ́sẹ̀ mi ó ní kí n jọ kí n bọ fún òun kí n kó mi lórí nínú ṣúra. àǹtí mi yẹn owó ìfẹsọ̀ yẹn sórí ni ẹ kó bàtà mi wá sí iléeṣẹ́ ti gbọ́n jẹ́ ká máa lọ. ọ̀rẹ́ kí wọ́n tọ̀ mí wá o mo kàn kọ́ pásítà sí ni ọmọ àwọn tó ń wò yàn ń sìn ti máa rọra máa lọ díẹ̀díẹ̀. ó bẹ́ẹ̀bì dákun àyálò àyálò àyálò ohun gbogbo ló fẹ́. àyálò àyálò àyálò ohun gbogbo ló fẹ́ no be by force. ṣé bí mo ṣe pa ẹ kúnde ni mo bàtà yìí rí o ṣé nǹkan tẹ́ mi ṣe fún mi ṣó dáa tó ń yọ̀rẹ̀ wọn bàtà mi. ẹ̀yà wòmí ó yẹ máa dúpẹ́ pò tiẹ̀ rí tó bá rí gbà tó bá ti ya délé ya mú kọ̀ọ̀kan àtọ̀ṣẹ kó ya fi fọ́ dáadáa kó ya mú nǹkan kó ya fi hàn padà sórí ìṣúra kan. kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ bí lè ṣe tóbi tó ṣé káṣí ètò máa yá àkókò àti ìgbà àdúgbò. ọ̀rẹ́ mi ò dẹ̀ ń sọ̀rọ̀ báyìí aṣọ ńlá kọ́ lè yan lánàá. wo ṣe fẹ́ gbọ́ ojú kòkòrò ló ń dà sí ìlàmù ojú kòkòrò àti olè tó rọ́kọ̀ wọn lówó dẹ̀ ń tọ́jú wọn kí ló tún wá káàkiri àdúgbò tó ń ya gbogbo nǹkan káàkiri kí ló ń wá kiri. àfiṣe ni àfiṣe ni wo ṣòṣà àtìrí bá tẹ̀ gbà ilé ti di àlọ́ ilé yá àwọn tó dúró síta tó lọ báyìí kí ló wá sẹ́nu lé mi. àwọn àbúrò ọ̀rẹ́ mi nìyẹn. kí ni mò ń bí ẹ kí ló fi dá mi lóhùn ṣé nǹkan tí mo bí ẹ ló fi dá mi lóhùn yẹn ṣé mo sọ fún pé mo mọ àwọn tó wà wájú ta yẹn ni mo ní kí ni wọ́n wá ṣe nínú ilé mi simple. fẹ́ràn mi ló rán wọn sí mi náà. god sísọlá mi ò dé láì bó ṣe ń bá mi pàrọ̀ òun lé mi rí o ó dẹ̀ ń sẹ̀ mí o ó dẹ̀ ń múnú bí mi o sọ pé mo ti máa ké tipẹ́tipẹ́ pé nǹkan tí mo bá fẹ́ ni kò bá mi fẹ́ nǹkan tí mi ò bá fẹ́ kó má dánwò fún mi àbí kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ anyway ìyẹn lọ mọ́ mi rán mi sí ẹ o wọ́n ní kí n sọ fún ẹ pé pátí táwọn fẹ́ ṣe wọ́n láwọn ò ṣe pátí aláriwo wọ́n ní ìwọ̀n èkó ni wọ́n ìtẹ́ ní pátí táwọn fẹ́ ṣe wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé àwọn ò má sọ kankan wípé aṣọ tó bá wu olúkálùkù ni kó wọ̀ wá pátí torí mo mọ̀ ẹ́ o torí gbà yẹn ló máa ró dẹ́dẹ́ ló máa lọ kàn dúdú ló máa múra jó ní nǹkan lọ lẹ́tún máa ṣe ṣe ẹ bẹ́ẹ̀ ṣe lọ yá bàtà tẹ́ fi wọ́n síta pé kọ́kọ́ yín lè bàá mámọ̀ pé ẹ lọ yá bàtà ni ni mo ṣe ní kí n pè kí n sọ fún ẹ wọ́n láwọn ò mú aṣọ ẹ wo aṣọ tó wà ní kọ́mọ́dù yín. Hm? ọlọ́run adé honestly mo láì bóyá máa ń ṣe báwo lè máa sọ pé mo lọ yá bàtà náà mi kàn fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni fẹ́ràn mi ló rán àwọn àbúrò ẹ̀ sí mi ó dẹ̀ ti kọ́ mi lórí fóònù tẹ́lẹ̀ ó ní bàtà kan tó rí lẹ́sẹ̀ mi tó lóun like òun ló ní káwọn àbúrò wa gbó fẹ́ lọ sí pàtì báwo máa yá bàtà mi ò like ó máa ń downgrade me sometimes honestly bàtà máa lọ yá bàtà báwo yẹn máa yá bàtà ó máa dúró bàtà tí mo ní nà máa yá bàtà bàtà bàtà no no no mi ì lè yá bàtà náà. ẹ mú mọ náà. mi ì lè yá bàtà. mo mọ mo mọ mo mọ ẹ o mo lè fẹ ni mi ò mọ wá ẹ kó lè ṣe máa explain ara ẹ fún mi. so mi ò mọ wá mi ò mọ nǹkan tó lè ṣe mi ò mọ nǹkan tó lè dánwò mi mọ reason tí ẹ bá sọ nǹkan. ẹ wá ọkẹ tó kẹ tó máa lọ ìbí ń pa ẹ ẹ lọ dáná ẹ lọ fẹ dá yín bébí o. ọjọ́ ń bọ̀ nínú wa. ìyá mi ẹ̀wọ̀n àríwá àríwá náà gbé gbà gbogbo nǹkan tó máa ń dáwọ́lé báyìí ọmọ mi ń sìn mí ṣáà ṣàánú mi àwọn ọmọ mi ò yẹ wà lọ́sítọ́ ó máa pọ̀. ètí sọ pé èlò ni àwọn ọmọ tẹ̀lé five thousand eré ah, ó dẹ̀ dùn ún bíi five minutes ago lẹ́nìkan ṣe gba three point five million naira lọ́wọ́ mi. Ah! tó bá dọ̀dà kẹwàá máa fún mi. ṣé ọkọ mi fimi sọkàn o ọ̀nà àmà bàṣírò ẹ̀ ṣùgbọ́n ọkọ mi. fimi sọkàn o àga fún ẹ o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ o. wọ́n dà lóhùn bó ṣe ń lọ yẹn ara ọmọ ẹ̀ tí ò yá yẹn kò ní yá èmi ni mo wà nídìí ẹ̀. ṣé o fẹ́ gbọ́ bó ṣe wà yẹn irọ́ ni mo pa fún wọn kí n ní owó kó kún inú ilé mi ò lè fún kó máa wo olórí burúkú tó ń lọ yìí tó bá mú adúrú owó tí mo ti fún tó bá mú adúrú owó tó ti já lọ́wọ́ mi tí kò dá padà ṣó fẹ́ pa mí ni tó bá ti níṣòro kékeré wá wá bá mi tó bá ti níṣòro kékeré wá bá mi ọjọ́ hundred ọjọ́ two hundred ọjọ́ fifty ọjọ́ twenty kò tiẹ̀ ṣe kà ṣé mi ni mo dá wọn lọ́rùn ni àbẹ́mi ni Jésù tí mo kọra mi má gbélébù fún ẹ̀ṣẹ̀ ọmọ aráyé àbí èmi mo ní pé káwọn náà kọ́ máa lè wá kẹ́jì kí ni gbogbo òṣìyẹn ṣé mo ti torí wọn wálé ayé ni wọn níyàn lábúrò ìyá ni mo ní wọn lábúrò ìyá. bàbá wèrè ní bóyá mò ń tàn ni o gbọ́ tí mo sọ pé mo fẹ́yàn kan ní three point five million níṣẹ́ lára ẹ̀ kù máa ṣọ olè ọ̀lẹ́ alápá máa ṣiṣẹ́ díẹ̀ ló gbà lọ́wọ́ mi o àbúrò màmá mi ni o òun náà lè pákéjà rẹ̀ kó pákéjà rẹ̀ kó gọ́ sí gbòòrò wọ́n ní kó lọ skul kó lọ kó kọ́ṣẹ́ kó kọ́ yìí sì wá gbéṣòro gbé wá bá mi bí ká ní pé mi jẹ́ Jésù nítorí òpin wò ó jàre ọ̀rẹ́ mi ṣé o rí nǹkan tí àwọn èèyàn ti ṣe fún mi lórí kí wọ́n yá owó àbí nǹkan kan má dá padà that was then nísìnyìí téèyàn bá yá nǹkan lọ́wọ́ mi oh my god téèyàn bá yá nǹkan lọ́wọ́ mi ọ̀rẹ́ tí kò bá dá padà wàláì tó bá sùn kò ní jí lórí bí mo ṣe wà yìí ọ̀rẹ́ mo ń sọ fún ẹran ni mo ń fọwọ́ lu mi fọwọ́ lu egungun kò sí ẹ̀dá kankan tí màá yá ní owó àbí ní ìkànnì nìkan tí màá forgive bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá mu omi báyìí ó máa dẹ̀jẹ̀ mọ́ lẹ́nu ni ó fẹ́ gbọ́ ọrùn burúkú tó mú ní abẹ́ ọyàn òun ni màá fi ṣépè fún ẹnìyẹn màá wá kọwọ́ bojú something màá fi ṣépè màá kọjú sí orígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé màá ṣépè fún màá wá bá ẹnìyẹn jà physically màá bá jà mentally màá wá finish ẹ̀ spiritually ibi ni mo sọ bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé tó bá gba owó lọ́wọ́ ẹ tí òfin ẹ̀ padà ó fẹ́ pa ẹ̀yìn àbọ̀mọ̀ ó dẹ̀ wà nínú òfin Mósè wọ́n ní tẹ́lẹ̀ yẹn bá dẹ̀ ẹ́ lógun ló kó ṣe kí ni wọ́n ní tí apá ọ̀tún ẹ bá ń dẹ̀ láàmú kó ṣe kí ni. kò yọ dànù. kì í ṣe kò yọ dálẹ̀ wọ́n ní kò gẹ̀ẹ́ni o ò lè yọ complete. sórí bí mo ṣe wà yìí mo ti gbàjẹ́ o mo mi kò jẹ́ kí anybody mọ̀ ni dem má sọ fún anybody o gbọ́ so kí ló sọ fún mi pé o fẹ́ jàre ọ̀rẹ́. Hmm. friendship wọ́n gbàgbé tí ó kàgò yẹn whatever tó ń sọ ògẹ́ tí ṣorí tí mo tẹ̀lé wáyé mi ì tẹ̀wọ́n kó máa bẹ́yàn lòdù. sórí mo fẹ́ lọ sí pàtí kan pàtí yẹn máa má dẹ̀n sórí mo wá ní pé the only way tí mo ṣe lè fi look nice ní pati yẹn ni pé ṣe mo gold ẹ ó ní gold kan tó wọ̀ ní last week ẹ̀rọ bẹ́ẹ̀ saturday nàbí sunday mi ti ọ̀nà tí ó fẹ́ báyìí ó fẹ́ de gbogbo bíi báyìí ó ní stone. o èyí tó tàn ah, kọ. torí mo ṣe ràn káfíńtà nǹkan tó má tí mo fẹ́ wọlé lórí òun ṣe wá bẹ́ẹ̀ pé kò yá mi jọ ọ̀rẹ́ mi. ṣeré o mọ̀ pé ní gbogbo àwọn tá a jọ ń ṣọ̀rẹ́ èmi nìkan ni máa ń fún ẹ láti ń ṣàn mo mọ̀ pé àwọn tó kù ò fi bẹ́ẹ̀ gbà tiẹ̀ because wọ́n sọ pé tó bá yáwó ò ní san wọ́n ní tó bá yá nǹkan ò ní dá padà. this is million naira. Hmm? it's about twelve million. ológun yẹ gangan gangan ni mo fẹ́. sure. honestly ṣé o mọ̀ kó tó fọ́ ni àwọn fámìlì ọkọ mi ló ń ṣe pàtí ṣorí pàtí yẹn mú de mọ àwọn ìyàwó ilé myself kan tẹ́ pé wọ́n kàn wà ń bẹ̀ òkè mo kàn fẹ́ look. ìyẹn ni o. ìyẹn èyí tó tàn yẹn. okay. I know. I know. Ma, dà. ẹ kó jọ fún mi. Um, ọmọ gold tí mo lò ní last week saturday. ọ ìtọ́ fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ báyìí. ìtọ́ wà lábẹ́ ìyẹn náà tàn gan báyìí lọ gbé wá fún mi. ọ níbi igun bed tó wà sàn. orí ẹ pé. ò bèbí dákun rọra má para rẹ̀ o bébí dákun rárá má ṣe ra ẹ léṣe o bébí dákun rárá má para rẹ̀ o bébí dákun rárá má ṣe ra ẹ léṣe àyálò àyálò àyálò ohun gbogbo ló fẹ́ àyálò àyálò ohun gbogbo ló fẹ́ lọ́bí báyìí fún un nínú ilé wa ń bí báyìí lálẹ́ ìṣàlejò ń tẹ̀lé wa bọ̀ ní bọ́ọ̀lù yẹn ṣe báyìí náà. ok tí n bá rí nǹkan tí ò di sẹ́ẹ̀ ṣé kí n má sọ fún yín àbí tálejò bá ń wá ọ̀bọ̀ lójijì kí ló fẹ́ máa sọ. ọbọ̀ kan tó wọlé lọ wọn lè máa ṣe ìkẹ́kọ̀ọ́ ah, nínú ilé wa ń bí báyìí lálẹ́ yìí so àlejò tó fẹ́ bèrè mi kò ní kọ́ mi ni. Ah, ah, ilẹ̀ ti ṣú adéfimilẹ̀ please. má wọ rí ìṣe kò sí wàhálà ṣùgbọ́n. abẹ ṣó jẹ ń sìn. àǹtí ìwé ìbọn yín lélẹ̀ ìgbà táwa last time ẹ̀ta wá ṣe mí lẹ̀ gbàgbé ẹ̀ so wà á ní kí fún mi. níbo wo ilé ìwọ. ó oh, eléyìí kí mo fẹ́ fi lè ṣe sọ́nù jù ẹ lọ dànù mi ní ìbẹ̀mọ̀. dúró dúró dúró má jẹ́ kó sọ́nù bẹ́ẹ̀ o dẹ̀ ya mi wíwọ ìfọ̀ yìí ló fẹ́ sọnù nice gan o. àǹtí wíwọ náwó ọmọ yìí. o ti kó fún àgbàjẹ yá mi máa dá padà fún un. lọ fún lọ fún wọn. orí kò fún mi àbí. ẹ ṣe gan bá mi wá láyọ̀. Okay, okay. Oúnjẹ. Ọlọ́wọ́ máa ọlọ́wọ́ máa yẹra ẹ̀ ló ṣe. Mo ṣe o. Ó sì kí lọ sí ẹ̀kọ́ rẹ̀. Ẹ̀ka wà ní ẹ̀kọ́ mi mo lè fẹ́ lọ rí ọ̀rẹ́bìnrin yẹn lọ́la o ṣé àdúgbẹ́ báyìí. àǹtí yẹn fọ́ nìṣà ó ló fẹ́ da wivon wọn ni kò wá yá wọn ibo ló ti ń ṣerú ẹ̀. ọ̀rẹ́ mi ó yẹ ẹ lẹ́nu àbí. ó yà mí lẹ́nu o. ó yẹ mi gan lẹ́nu èèyàn lọ́ọ́ máa ṣàánú mi o wivon tí mo ti lò sí ẹlẹ́dàá mi wọ́n wá ní pé kí n yá wọn ṣó dẹ̀ máa wò wọ́n rí ọgbọ́n pé mo sọ pé mo fẹ́ dànù ni o wọ́n wá ní pé kí n yá wọn. bí wọ́n sọ fún kọ́kọ́ máa mú un lọ. ẹ̀yin lọ̀rọ̀ wọn lè yà lẹ́nu ọ̀rọ̀ wọn ò lè yé mi lẹ́nu mọ́ ṣẹ́ni tó wá sọ́dọ̀ mi pọ́n àwọn fẹ́ travel out àwọn fẹ́ lọ sí South Africa tí mo mú wọn lọ sọ́dọ̀ boyfriend mi ní last week pé kí yẹn bá wọn ṣe visa mo létà gbọ́ pé wọ́n padà lọ sọ́dọ̀ yẹn fáwọn fẹ́ ya mọ́tò. what like seriously. ó ga o yàyà ló yẹ kọ́pẹ́ àǹtí yẹn yàyà lórúkọ wọn. ẹ wo ẹjẹ lọ fake life náà ń gbé kò sí nǹkan kan fún wọn wọn fúyẹ́ wọn cheap. ẹ jọ ibo lọ̀tẹ̀ ti ń ṣe gbogbo rádà. bad glory. hello má tì mí lójú. ṣo i'm fine mo wà okay ṣé wọn náà okay. èmi ní kí n kò béèrè àlàáfíà ẹ ni. ṣùgbọ́n n kò ká bí ọjọ́ mélòó mẹ́ta. ó ti tójọ́ bí mélòó kan tí mo ti rí ẹ ṣo okay sha. Ma bínú mo busy ni ṣé o mọ̀ pé mo sọ fún ẹ pé mo ń wá space ibi tí mo ti fẹ́ máa tó ìyẹn kó jẹ́ bísí yẹn ni mo ṣe tí wà máa wá rí ẹ lọ́la. o oh, sure. ah in fact má ti mi lójú o ní láti rí patí tí èmi àti ọkọ mi lò àti àwọn fámìlì ọkọ mi yẹn tí wọ́n á gba jewelry yẹn fún oh my god ah <laughs> tí bá wá sọ́dọ̀ ẹ̀ a máa jeez mo dàbí ìyàwó Dangote ni ní ìgbà tí mo wọ patí yẹn báyìí èmi nìkan ni gbogbo èèyàn ń wò honestly ah, mo ya pictures mo ya pictures máa fi wọn ẹ ok ok ọlá. kò sí problem mi wà nílẹ̀. o ṣe dẹ. ó dà mọ́ máa retí ẹ̀. lọ́bùlọ́ hmm. ok ok bye ọlá ọlá màá wá títí ọ̀sán bíi four. ok. lórí nǹkan tí àwọn èèyàn ti ṣe fún mi lórí kí wọ́n yá owó àbí nǹkan kan má dá padà that was then nísìnyìí téèyàn bá yá nǹkan lọ́wọ́ mi oh my god téèyàn bá yá nǹkan lọ́wọ́ mi ọ̀rẹ́ tí kò bá dá padà wàláì tó bá sùn kò ní jí sí ẹ̀dá kọ̀ọ̀kan tí màá yá ní owó àbí ní nǹkan ní nǹkan tí màá bọ̀ kiri tó bá mu omi báyìí ó máa dẹ̀jẹ̀ mọ́ lẹ́nu ni ó fẹ́ gbọ́ oru tó mú ní abẹ́ ọyàn òun ni màá fi ṣépè fún ẹni máa wá kọwọ́ bojú something máa fi ṣẹ́ ìpè máa kọjú sí orígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé máa ṣẹ́ ìpè fún máa wá bá ẹni yẹn jà physically máa bá jà mentally máa wá finish spiritually. ló ṣe ẹ́ àyà mi nǹkan kan sí ẹ o sóòmù àtìgbà tí mo ti wọlé tí mo ti wà lẹ́gbẹ̀ẹ́ tó dẹ̀rì mi kí ló lè mú ẹ kó dájú kó síbi kó dẹ̀ máa mi kí ni tó ń wà nínú ilé látara. adé wo mo ń wá nǹkan lóòótọ́ mo lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ó wá rí chain kan lọ́rùn mi ó wá ní òun láì chain yẹn pé kí èmi àti òun kájọ exchange kíkà pọ̀ fún ìgbà díẹ̀ díẹ̀ so mo wá fún ní ti tèmi òun náà fún ẹ ó wá fún mi ní ti tẹ̀ pé ok gbà chain yẹn ni mo wò lọ sí pati mọ́mì but mi kàn rí chain yẹn mọ́ ni mi lè ti ń jà láti wá rí mi mọ bí tí mo fọwọ́ ẹ̀ sí ọ̀rẹ́ mi yẹn dẹ̀ burú gan mo dẹ̀ ti lọ béèrè sí wọ́n sọ pé three point five million ni wọ́n máa ń tà. three point five million. Mm. nǹkan tó ń jẹ́ kí n mọ̀ ni pé ṣé ènìyàn ti rìn jáde nínú ilé ìyá bi. báwo ni mo ṣe máa wá rí owó yẹn three point five million. ìyẹn ò lè béèrè lọ́wọ́ orí àṣàlàyé fún ẹ. ṣé tòótọ́ ni gold máa ń rìn jáde. a ní jọ ọ ọmọ ọmọ làbí máa ń ta gold yẹn òun ni wọn ní pé bí wọn ò lè mú mi lọ sí ọ̀dọ̀ wọn mo fẹ́ ra gold yẹn. ẹyin ò ṣe problem now báàdì o fẹ́ rà ni o fẹ́ tà ní fat àwọn old ones ẹ gan o bá fẹ́ tà kó fi ra níwọ̀n má tà fún ẹ náà. old ones ṣé àwọn mọ́là yẹn máa ń ta old gold ni. ó wà ní láti jẹ́ gold ńlá nìyẹn àti old one àti new one tó bá yẹ kó o ti lò tó bá gbé fún mọ́là wọn á bá yẹ redefine ẹ̀ tó máa máa shine ò eh. ní bílí fojú ẹ tó bá máa rí. mẹ eh, bí bí bí bí èlò. ẹni àmọ́ ṣe bá fẹ́ rà ni náà. jẹ́ kí n jẹ́ kí n fi jẹ́ kí n fi góòdù yẹn hàn jẹ́ n fi irú èyí tí mo fẹ́. irú eléyìí. ńlá báyìí. ńlá eh, báyìí. ẹ kò sí problem náà máa rà. kò sí iye tó bẹ iye tó bá gbé dọ́dọ̀ wọn ẹni iye ẹni tó bá ti gbé dọ́dọ̀ wọn wọn á tà fún ọ. a tó bí iye èlò. ìlà ìdí ya tó bá débẹ̀. jọ̀ọ́ ṣo lè yá mi ní one million. jọ̀ọ́. eré àbò tọ́ sọ̀rọ̀. gbé jáde fún yànnà. èmi one million ṣé torí orí packaging báyìí wo ti bá ní five hundred naira house ọlọ́run ló fi síbẹ̀ one million kan. ṣé ọmọ ti lọ. Ẹgbẹ́ mi dánú. Photo pose, photo pose, photo pose. Photo pose, photo pose, photo Gude yanga on top boro boro. Kure shako on top of boro bottle boro boss boro boss boro boss boro boss boro boss boro boss. Amaru yo baby. I'm a loo inside, baby. ìṣẹ̀kàndàlẹ̀ mi ṣe ẹ̀mí wá wúrà kiri ẹ̀ ń wá wúrà lóde. àwa yìí ò tó. ṣé nítorí ọ̀nà gòdì náà ẹ tún ní gòdì lọ sáà nínú ẹ̀ pa lórí ọ̀rọ̀ gòdì nítorí pé wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ wo òun disturb mi o àsìkò tó yẹ kí n fi sùn ló tún rí yọ̀ọ́ lẹ́nu ó kọ́ ọ sùn ìwọ ló ń bá sọ̀rọ̀ náà tó bá ti máa gbé oṣù jọ mo fi ọlọ́run bá gbé jẹ́ kí mi sùn olùlàwà àsìkò òun lélẹ́yìí o. ọ̀rọ̀ òun yẹn ni mo wá bẹ̀rẹ̀ fún náà ọ̀rọ̀ lóhùn yẹn. Eh? <laughs> Olúṣisọ́lá in fact gbàtó sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan lórí fóònù mo fi kún un ṣeré ni ṣé kò tọ́ ni kí èmi wá lọ dúró as guarantor fún ẹ láti gbà lóun jọ sórí ọlọ́run rẹ mi sọ fún mi iṣẹ́ kí ló ní lọ́wọ́ tó fẹ́ fi dá lóun padà. ṣòro mi dídẹ̀ disclose iṣẹ́ yìí mọ́ but business yẹn ti wà á lẹ̀ bọ́sùn fẹ́ torí ẹ̀ lọ́wọ́ ó ti wà á lẹ̀ in fact sórí fún mi ní two months tó bá rí profit owó tó pọ̀ owó tó pọ̀ owó tó pọ̀ gan-an ni màá rí lórí ẹ̀ under two months honestly màá dá padà sí bank honestly under business yẹn owó yẹn tètè wà nílẹ̀ but ọmọ mo kàn ní owó láti lè owó mọ̀ ṣọ́ọ́. Olúṣisọ́lá ṣe pé mi ti pẹ́ǹdì business o ò ṣe business láyé tiẹ̀ rí náà kò sí business tó máa gbé kalẹ̀ máa bẹ̀rẹ̀ make profit under two months ṣùgbọ́n nínú pé pé o fẹ́ jalè ni àbí mi ìtẹ̀lẹ̀ mi ìmọ̀ orúkú bí o fẹ́ ṣe tó máa bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ two months ṣó bá jalè ni àti pé ọ̀nà yẹn ò bí ọ̀nìkan ló kù o then iṣẹ́ tí mo ń ṣe é sìn orí business lẹ́ẹ̀kẹ́ ló mú wa tó mọ̀ about the first business délé gan tí mo ń ṣe é sìn this is about the sixth year tí mo ti wà lórí ẹ̀ mi ò fi pé mo ti really make much profit bẹ́ẹ̀ sọ ewé tó tóbi owó tó pọ̀ ló fẹ́ rí ṣé bísẹ̀ tó wáyé zip tún ẹ̀ ní Olúṣẹ́sọ́lá jẹ́ àsìbára sòótọ́ ọ̀rọ̀ ó ò lè rí kò possible ní Olúṣẹ́sọ́lá ṣùgbọ́n ìwádìí nǹkan tó ṣe ni pé èmi gan kí ni mo gbọ́dọ̀ tí mò ń tà èmi gan ò tó lọ gba loan ní bank irọ́ mi ò gba loan rí mi ò lọ dúró àtìrántọ̀ fún ẹ̀kọ́ tèmi gan ọmọ yẹn ń gbà ṣùgbọ́n ọ̀rẹ́ mi má ah. so gbogbo sórí tó ń sọ láti ẹ̀ǹkan yẹn ó já sí pé o ò lè tẹ̀lé mi ọ̀rẹ́ ò ní bínú mi èmi ò lè tẹ̀lé ẹ lọ i just can't i can't. rádaràda kí èmi tẹ̀lé lọ gba lóònù báńkì bank? rí mi lẹ́nu ọ̀nà báńkì náà tó fẹ́ gba lóònù. oh okay eh, ṣọ́ ti wá fún ẹni ṣó ti gba visa yẹn because the main plan pé at least in the next two weeks a máa lọ China àti tèmi ok wo iṣẹ́ jẹ́ kí n pẹ́ padà jẹ́ n pẹ́ padà ká lè sọ̀rọ̀ bẹ́tà máa pẹ́ padà ok bye ọ̀rẹ́ mi báwo ni. Hmm, mo ń try. ṣé kò sí ẹ ilé ìtọ́jú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ yìí. friendship ìwọ ni mo wá rí. ṣé kò le. kò le rárá mo kàn fẹ́ kó assist mi fún kankan ni má jẹ́ ń jẹ́ kí n wà báyìí nítorí nídìí pé mò ń jókòó jẹ́ kí n wà báyìí. ó le tó tó yẹn ni honestly ó lè jù bẹ́ẹ̀ lọ. mi mọ̀ bóyá o lè sáré yá mi ní three million. three million. mo ń pè bóyá o lè rí three million yá mi. mi ì gbẹ́ tuntun sọ. in fact tó o bá lè rí three million yá mi tó o bá lè rí bí one point five yá mi mo máa ń. nígbà mo ti fẹ́ rí three million mi ní rówó yẹn. three million ṣé kò sí kí ló ṣẹlẹ̀ kò sí kankan kò fẹ́ sáré lò fún bísínẹ́sì kan. àmì ní ìgbà tó tiẹ̀ ló fẹ́ wá rí mi pé fẹ́ yáwó èmi rò bóyá bíi ten thousand àbí twenty thousand mi nírú owó yẹn o gbogbo ṣọ́ọ̀bù mi tó ń wo ìyówó onírú owó níyọ̀ ni o mi nírú owó yẹn bí mo ṣe wá gun èmi kan fẹ́ travel pẹ̀lú gbogbo ilé dọ́là ti ń sọ yìí gan sef. ṣé o tiẹ̀ àwọn account officer yẹn o lè introduce. account officer mi ò lá account officer. àwọn báǹkì tó ń lò tó ti ń gba lóun. pẹ̀lú pẹ̀lú mi ò tẹ̀ ń yáwó báǹkì mi ní ní ẹni tí mo lè mú ẹ lọ honestly tó bá kàn tiẹ̀ dúró fún mi. ṣé kò sí kí ló wá le tó tó yìí. bí ìnírò yẹn. ẹ máa débìnrin sórí góòlù tó lóun wá wọn jí ni o èèyàn tó súnmọ́ pẹ́kípẹ́kí bíi sanrun sí ló jí. mo gbé. lónà o olórí àwọn apàtẹpàtẹ agbásákósákó ọjà àṣẹ àbò òṣèwọ̀ fúkú tẹ́rin òṣèwọ̀ fẹ́fọ̀n wọ́n jẹ́ oyé mi nísìn nísìn ọ̀rẹ́ rẹ lójú ọmọ pẹ́kípẹ́kí ọ̀rẹ́ rẹ. bíi sọrùn bẹ́ẹ̀ ni ló jí góòdù tí mò ń wá. bàbá bò ṣé mo ṣì máa rí góòdù yẹn ṣá. ọ̀rẹ́ ẹ jọ kí ni mo máa ṣe tí mo lè fi kó di. tó bá fẹ́ rí i kù sí ọ lọ́wọ́ o. ẹ jọ kódù ìjẹmí lógún ẹ jọ ẹ ṣàánú mi. ọ sì lè rí i àmọ́ yóò ná ọ lówó tó bá fẹ́ rí i ó sì kù sí ọ lọ́wọ́. bàbá kò sí nǹkan tí ẹni kì í ṣe tí mi lè ṣe láti rí góòdù yìí ẹ jọ ẹ ṣàánú gbogbo nǹkan tí a bá ní kì í ṣe ni màá ṣe. àwọn àjàlú kan wà tí máa ń bá góòlù ṣiṣẹ́ pọ̀ àwọn bàbá òde rúgùdà yẹ̀pẹ̀ tánìjì èrò òṣùpẹ́ jẹ́ kífà búburú ọjà àwọn náà máa ń bá góòlù àwọn lábẹ̀ tá a jù tá a bẹ̀ wọ́n àwọn ni ó wà góòlù wọ́n ó sì rí wọ́n máa rí wọ́n rí o. igbe màá rí góòdù yẹn. àmọ́ yóò ná olówó díẹ̀. ẹ sọ pé tí mo máa ṣe fún mi. ọ̀dà náà ọlọ́wà màlúù dúdú márùn tẹ́yìn rẹ̀ gbagbá wa mo fún márùn tẹ́yìn rẹ̀ gbagbá tí ò sì sábà àwọn kankan lára rẹ̀ á nílò ẹyin ọ̀ká àwọn èrè òbó tútù ìbòjú ìgbín ọ̀gà méje epo asín kan ó wà wà wà tí èkú láàyè tákì èyún náà ó bẹ́ẹ̀ bíbẹ̀ àti ahọ́n tí máa ń jáde lẹ́nu ejò à ń fi kún un tààyè rẹ̀ ní o tá a bá rí ikú à fi gbáǹdì ìdí òkété náà tá a bá gé lójijì òun láà fi tẹ́lẹ̀ rẹ̀ tó bá ti rí gbogbo nǹkan wọ̀nyí ńlá àjò pọ̀ mọ́ wọn nǹkan kan tí wọ́n ò mọ̀ tá a fi bẹ àwọn àjànú tí máa wá góòlù sọ́yí ọ sọ́yí ọ mo ní sọ́yí ọ. jí mọ́tò mi máa ní kí ló sọ. jọ̀ọ́ má bínú o o lè wọnú kọ́mpáànì wa ni àbí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ lójú ọ̀nà. rọ ọmọ pé mo sọ fún ẹ pé mo fẹ́ lọ sí sẹ̀bẹ̀ ọmọ pé mo sọ fún ẹ láàárọ̀ ìwà tí wọ́n lọ tí wọ́n dé máa ń tú gba mọ́tò yẹn rí tó yẹ gbá mọ́tò yẹn báyìí máa ló kèké tiẹ̀ páàkì kí n wò wọ́n ìgbà tó máa bọ́lẹ̀ báyìí ìbọn méje ọkọ̀ sórí mi ọkọ̀ òṣèpá ìbọn méje ó gba gbogbo báàgì mi ó gba wíìgì mi ó tiẹ̀ ti ń lọ ó tún wá padà ó gbé mi sínú mọ́tò yẹn ó wá gbé mi lọ sí sẹ́mẹ̀ bàtà wá dé sẹ́mẹ̀ àwọn àwọn àjàjà mi síbì kan o bàtà wá já mi síbì kan yẹn wọ́n ṣàlàyé lọ tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn òun ni wọ́n fi jọ sílé ibi tí ṣe wà ikọ́ mi wọ̀ ó kìlú padà bí gbòòrò ìbọn méje tán ìbọn méje àárẹ̀ ọkọ. súnmọ́ kí bó ṣe wà yóò ní fi ara mo dẹ̀ máa ń kìlọ̀ fún ẹ ọjà olúfẹ́ lọ rà lóòrùn dúdú ẹ sọ fún mi ah, wọ́n ní òru lọ̀rọ̀ rìn wọ́n náà wòrò táyì tó ń bọ̀ ọ̀lẹ́ wàá sọ pé ó lè dẹ ẹ lọ́nà báwo ló lè sí ní dẹ ẹ lọ́nà má kó bá mi má sọ mi lórúkọ tí wọ́n sọ mi láti kékeré o ah, ah. káti ẹ̀ dúpẹ́ pé mọ́tò náà gbà wọn àwọn òǹdẹ ìyẹn tọ́pẹ́ níwájú ọlọ́run kò sí ọ̀la pásítẹ̀sà rẹ̀ ọlọ́run níbi ẹ̀sìn wa lọ báwo lẹ sunkún mọ́. ìbọn bẹ jẹ ìbọn bẹ jẹ ìrìn kan ìbọn bẹ jẹ ta yóò lè máa ta. máa rè ó jẹ́ kí ìlọrin náà sá a máa sọ kú lọ́la gbọ́. Mm-hmm. dáadáa ó ga gan ni o like nígbà tí mo rí hmm, she was looking so unkept tó bá raṣọ tó wà lọ́rùn irun orí ẹ̀ nǹkan bàtà ẹsẹ̀ slippers ló wọ̀. olùsọlá kan náà the same olùsọlá ó dẹ̀ tún gègé sẹ́yìn in fact nígbà tí mo rí ó dọ̀ dojú fún mi ni pé òun rí mi ọgbà ṣé mo fẹ́ mo fẹ́ ṣe ọ̀rẹ́ mi mọ̀ ni àbí mi ò ní dààmú mọ́ tẹ̀sí ní kókè tí kí n ti help ẹ̀ kí n lift ẹ̀ débi tó bá fẹ́ lọ nínú ohun ọ̀lọ́ ah, kí n má fẹ́ ṣe. mo ṣe orí rẹ̀ ṣé omi tó ṣẹlẹ̀ ṣe orí lóòótọ́ ìgbà kan ó wáá bá mi ó ní kí n yá òun lówó kí ni mo dẹ̀ ń tà kí ni mo gbé lẹ̀ ju tó wà lẹ́yìn náà lọ mo ní fẹ́ fi yá òun ní owó ah, mo ní mi ò lóòótọ́ mo lè yá bá ní ẹ pẹ́pẹ́ sẹ́ pé kí n microfinance bank lọ́jọ́ as guarantor kó fẹ́ yáwó ń bẹ̀. ah mo lè yẹ sọ fún pé irán mi ò débẹ̀ ìyàwó rí èmi gan ò débẹ̀ ìyàwó ṣe business so i can't do that. Ah, wọ́n kí ni problem tọmọdé lè kó rẹ̀ sí tí máa fi yáwó kiri mo sọ pé ọkọ yẹn ọlọ́mọ lè fún ẹgbàá rí ọkọ ẹ̀ ló wà níṣòro tó fẹ́ bá ọkọ ìyàwó. but babe mo feel pé ó yẹ ká help lady o ojú ló máa rójú ṣàánú at least azọ̀bẹ́ ṣé káwọn kan ṣe fún náà ẹ́. Eh? yeah honestly ọ̀rọ̀ ló sọ what are friends for tábà lè ràn wá lọ́wọ́ ṣé mo pé èmi gẹ́gẹ́ bí ṣe sọ irun mi ò débẹ̀ ìyàwó rí so mi lè dúró àgbà tó fi hàn ọkàn bẹ̀ bó ṣe pé ìwọ̀n ti ẹ̀ bí ebí sọ ọ̀rẹ́ ni wá ẹ̀ka rẹ̀ òpúra wa ni ìwọ ṣe ya ní owó yẹn ṣe pọ̀ kọ̀ tiẹ̀ lówó ìwọ fún ẹ̀kẹ̀dẹ̀ olówó nìyẹn bí a kò yá náà àbí. mi gbọ́ mo ní kó ya àzọ̀rẹ́. <laughs> ọlọ́run òfò ni èmi kémi ìyá lóhun kò wá bá mi nà ìwọ ló wá bà so ìwọ ló máa help ẹ azẹni káwá nǹkan ṣe sí kó bó ṣe jẹ́ kó ìwọ ló wá bá yẹn àzọ̀rẹ́ náà jọ. gbẹ́gẹ́ bó ṣe sọ what are friends for tàbálẹ̀ ràn wá lọ́wọ́ mo ṣoríire mọ́ lọ́wọ́. èmi ò lè ṣe ni má máa sọ̀rọ̀ yẹn fún mi mọ́ mi mi ò lè ṣe má bínú anyway mi ò tiẹ̀ ń ṣe yíyù báyìí jọ mo fẹ́ ṣe ràn mí. ṣé pé mo wá ṣe tọkọ mẹ́jọ lọ́jọ́ rònà. wá bá mi ṣe irun mi àzọ rẹ mo kàn ní ká sáré sọ yẹn ni kí yẹn kúrò bẹ́ẹ̀ káwá nǹkan ṣe sí. Cynthia máa ìwọ̀n ló ń fún àṣàrò ọmọ ẹ̀rẹ́ tó ti fa ohun yẹn tán ni kọ́sọ́mọ̀ wa lẹ́sìn òní wá ṣe fún kọ́sọ́mọ̀ ṣùgbọ́n ẹ́. ẹ má bá mi lò pọ̀ ó ti ẹsẹ̀ ìtọ́ka mi wọ̀ kí ló ṣe bẹ́ẹ̀. mo fọ́ ń lọ́wọ́ ni. tọ́ọ̀ṣù wo ló ń fọ̀. ìjọba bá mi tọ̀ǹgù. ẹ wọ́n ti fẹ́ tọ̀ǹgù. ẹ nà. wọ́n ti ṣe. ìyá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kù. mo gbádùn béèrè pàtí ọmọ jọkẹ́ yẹn kọ. àǹtí níwájú ọba májẹ̀mú tá a gbọ́dọ̀ pè jẹ́rìí rọ níwájú ẹni tí mo máa jíyìn fún ní ọjọ́ kẹrin amúmi rí pé nǹkan tẹ̀ ń wá yìí kò sọnù àrọ́wọ́tó yín báyìí ló wà ẹ kàn ní láti gba àdúrà kẹ túbọ̀ súnmọ́ Ọlọ́run kẹ máa gbàdúrà ó ti tán. àǹtí mi wọ́n ní kẹ súnmọ́ Ọlọ́run kẹ́ dẹ̀ máa gbàdúrà ẹ̀yẹ ṣáà máa gbàdúrà ẹ̀ kàn kún fún àdúrà. ẹni pé nǹkan tí mo wá yẹn kò sọnù. So àbọ̀kọ mi ló mu ni tó fi ń bá mi ṣeré ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ṣọ́nà. àǹtí ẹ má ṣì mí gbọ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí ọlọ́run fẹ́ kẹ́ fi mọ àwọn nǹkan kan ni ẹ túbọ̀ kẹ́ máa gbàdúrà ṣe Esther tó mú iwá sọ́dọ̀ mi ó mọ̀ dáadáa wípé nǹkan tí mo bá ti sọ ọlọ́run ló sọ ẹ má wọ̀rí ẹ̀yin ẹ túbọ̀ máa gbàdúrà kẹ́dẹ̀ mo ń ma má dẹ̀ tẹ́ra mọ́ màmá gbà. Inú kọ́bọ̀dù yìí ni mo gbé owó yẹn sí. àná obìnrin tó jáde látàárọ̀ tí ó wọlé kí ló fẹ́ ṣẹlẹ̀ náà. Ah! Ayé mi bàjẹ́, obìnrin ibà mi jẹ́, owó lówó. Ah! beautiful girls around the world. ah!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 to me, but I can't give up. My love is calling. Phenomenally, I still confirm it. This is what my heart just keep on yearning yeah. for. Yeah. It's funny, the whole world's on me, but I can't give up. My love is calling. Phenomenally, I still can't tell it. Tell you the one my heart keep yearning for. Wamu boshali nelu wanemu wamu o.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 ṣé torí mo wáyà bàtà lọ́wọ́ ẹ̀gbọ́n mi fáìmù ṣàbò ní bàtà kò ń ṣèwọ́ mi lábòye ṣe gbèsè ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi o ó dùn mí mi ò láìbòye ṣe tán torí rẹsẹ̀ ti bá fún ẹ̀gbọ́n mi òun mo gbọ́dọ̀ fọ́ rẹ̀ wọ̀n. ṣé mo kó wọ́n ló jẹ́ kí n sọ i ti ẹjọ́ rẹ ẹ̀gbọ́n ẹ̀ ni àbọ̀ rẹ ẹ̀ ni o àbí ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ni o I don't care I don't want to know. mi ò ní ẹ bá gbọ́ kó sọ̀rọ̀ sẹ́rọ̀ ẹ̀gbọ́n mi ṣó ti gbọ́. ó máa gbọ́ bí mo ṣe pàdé wọn ní salon jọkàn nìyẹn o ṣe lantin bá sọ pé kí n yá wọn ní wave on ni pavement tí mò ń dé sí orí mi ó yà sọ fún mi kókó máa mú lọ. just ayé ìmájẹ mi mọ̀ wá ìtọ́rẹ́ ẹ̀gbọ́n mi gan máa ń jẹ ìyá wọn káàkiri ó ṣàmùpọ̀ ọ̀rẹ́ mi ni ó ṣe máa tún máa náà fẹ́ yàwó ìfà lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ máa yá àpọ̀ kiri bí aláfiṣe. ṣé o fẹ́ gbọ́ tuntun lọ bá wọn sọ̀rọ̀ ojú kòkòrò nù. ẹnu títì wo ọmọ náà la máa rán sínú ìwọ ni máa rán lọ sálẹ̀ o fẹ́ nà ni jẹ́ kí n sọ̀rọ̀ mi jọ. ọ̀nà ọ̀rẹ́ nu ẹ̀ wọ́n ọ̀rẹ́ nu ẹ̀ nu ẹ̀ nu ẹ̀ ó pọ̀ jù kí ló dé ọ̀rọ̀ ọmọ náà wò. ìwọ náà má bínú ọ̀rẹ́ mi ẹ́ ṣé àwọn akọ́mi láìpẹ́ tó máa kọ́ mi kí n ká kúrò ń bíbá. mọ́kàn mi mọ́kàn mọ́kàn mọ́ mi ṣe mọ́ gan-an fún mi lórí. ẹ jẹ́ ká máa lọ. kó tá a ṣe bíbí ni o ọ̀rẹ́ mi o wọn náà sọ fẹ́ gùn ẹ̀ sọ fún wọn má bínú sẹ́ẹ̀ wọn náà la máa rán sí wọn má bínú. ẹ̀yin ọ̀rẹ́ èèyàn kan máa lóun máa rí Olúṣisọ́lá dà she is not looking good at all. ṣẹ́rí èmi bọ́ ti try láti pèsè lọ́tà ẹ̀ tó kí n gbé kọ́ ọ̀dọ̀. but ẹni sòrò the way tí mo ṣe ń rí gẹ́ẹ̀lì mi fi pé kọ̀ọ̀kan fẹ́ bá a ṣe mọ́ ni o fẹ́ kọ́ mọ ẹni problem tó ga ju ayé ẹ̀ lọ ni o. well um, mo believe pé ó yẹ kó open up sí wa as of right mm. because I was so embarrassed the last time I saw her it was it was it wasn't funny at all. ẹ wo ẹ gbàgbé ọ̀rọ̀ ọ̀gẹ́ ọ̀yẹ́ gbàgbé ẹ̀ kò ní ìtumọ̀ náà wáyé tá a fẹ́ máa wọ́rẹ́ ara lórí ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ tí o bá ti lè sọ nǹkan tó ń ṣe nǹkan kí ṣọmọdé mẹ́ kí ni problem ẹ̀. ọ̀rẹ́ orí yẹn sọ meanwhile aṣọ ẹbí tí mo fẹ́ fẹ́ mú fún wedding ẹ̀ rẹ̀ mi dẹ̀ mọ èyí tó máa lọ nínú méjèèjì báyìí then wọ́n gèlè àgèlè wà. jẹ́rí àwọn gèlè yẹn. gèlè ele lo blue ni ma lọ fún mi. Ẹyọ kí ẹyọ kan la fẹ́ mú bẹ̀ báyà ní méjèèjì la fẹ́ mú. Ìkan fún engagement ìkan fún wedding. I think this is best. Ṣé màá lọ? Mm-hmm. Ṣé màá lọ? Kò fi bẹ́ẹ̀ wọ́n mú. Ẹ ti jẹ́ ká ṣe báyìí mo kí gbogbo kí ni ìwé ilé ìbá ètò ìrọ̀lọ́. ó ṣàmì lẹ́nu ibi tí mo ṣẹ̀ṣẹ̀ máa gbowó sí tí mo ti ń gbowó síbẹ̀ tipẹ́ tí mo dé gbowó síbẹ̀ kí n dẹ̀ lọ kawó mi because of àárọ̀ ọjọ́ kejì màá sáré jáde kí n lọ get gbogbo àwọn nǹkan tí mo need ó dẹ̀ di nǹkan tí mo wó tì. ebo tí báwo ni ìyàwó ẹ ṣe máa gbowó tó máa sá lọ tó máa fi nóòtì lẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣe ní ìṣù tẹ́lẹ̀ ní àyíwá o. ní ìṣù kankan mo kàn ń wá owó yẹn bí mo ti mo kàn ti rí nọ́ọ̀tì yẹn lẹ́gbẹ̀ẹ́ kan mo kàn rí pé òun ló gbé owó yẹn lọ mo dọ̀dẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ó yà mí lò kí ni gbogbo ilé ìbáyìí tó yọ lọ wáyé tó ṣe máa ṣe orúkọ bẹ́ẹ̀ wáyé kí ló ń wá tó tó lẹ́nu owó ṣe tí ò lè bẹ́ẹ̀ sọ. nǹkan tí mo kàn notice ni pé ó sọ góòdù yẹn kan mi hmm. kí ni ẹ̀ bug mind ẹ̀ débi pé kò lè sùn kò lè jẹ kò lè mu o ti sọ di takùdà nulẹ̀ mo dẹ̀ ní kó fara balẹ̀ kó jẹ́ ká bẹ́ẹ̀ nìyẹn sọ káti ẹ̀ mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ onírọ́ o ó máa pa òun ni o ó máa ṣe kíní kan ni o mo bìlẹ̀ pé ibẹ̀ ló máa gbé owó mi lọ ó dá mi lójú. mo irú góòlù wo ló fẹ́ lè tó yẹn èlò ni góòlù tó máa jí owó tó tó yẹn. àwọn jẹ́ kí n mọ̀ pé three point five million ah, ah yes wá wà kí ọlẹ́sì bẹ́ẹ̀. Ah. Hmm. obìnrin máa ní ká o. kọ́mọ̀ ṣe ń ṣe báyìí. anyway já gbọ́rọ̀ tí ẹsẹ̀ gbẹ kan. ní ọ̀rọ̀ wo ni mo wá bẹ̀ fún bẹ́ẹ̀ nǹkan tó ń dẹ̀ fẹ́ kó ṣe fún mi ju ọ̀rọ̀ owó lọ. torí owó tó gbé lọ owó business ni tó ń gangan fún ara ẹ̀ dẹ́ mọ̀. àwọn supply ti ń fẹ́ sí mo láti ṣe ní àárọ̀ kùtùkùtù ọ̀la but ọmọ yìí ti gbowó lọ sí owó tó wà lákàtí mi wúyẹn ò tó nǹkan kan mi ì dẹ̀ fẹ́ káwọn tó gbéṣẹ́ fún mi rí bí ẹni pé àbí mo náwó àwọn jẹ àbí mo bẹ̀rẹ̀ sí ní post àwọn n láti wá báyìí kó jọ bó ṣe máa help mi. o kàn léèsì lówó díẹ̀ kí n kún ọwọ́ mi kí n lọ fọ parí sí oníṣẹ́ kí n dá padà fún mi. ìdí ìyẹn ò ṣe problem bá ṣe ẹ fún lórí fóònù àbọ̀ fún lórí fóònù máa transfer ẹ̀sẹ̀ ní ẹni àmọ́ mo náà máa ń ṣe fíìmù náà náà fẹ́ràn fẹ́ràn sọ. kò tiẹ̀ lé púpọ̀ jù bóyá tí n bá rí bíi two million máa wà òkè. Ah, two million àyàn ah, ṣe wàhálà náà ó bẹ́tà ṣe kú kí a lọ sí báńkì nísìnyí kí n lè fún ẹ straight. Ah, ó ṣe kan sí wàhálà ah. ẹ kó máa fi mo kàn pàtó pé mímọ̀ kan rí pé ah, àbí ṣẹlẹ̀ bí àìní kan kú ọ̀sán fún mi. ó bá mi lójijì ni o. ṣé mo ń gbọ́ bóyá ṣé ìyàwó mi lè ṣerú ẹ̀ fún mi sá. àmì ìrírí o ṣé ṣọlá ò fi rí ọ̀bẹ yẹn àbí tó ti júwèé rẹ̀. ó jí mi lówó rí i. nígbà tó ṣẹlẹ̀ gangan èmi gan fẹ́ faint. because mo ò rò sí ìyàwó mi ìyàwó tí mo fẹ́ sílé máa gbé omi sá lọ. for what? how? why. bọ kọtẹ ẹ sọ òye mi rárá. òun jẹ́ kí n mọ̀ pé o mọ̀ pé mi àti ọ̀rẹ́ ẹ ti jà. jà pẹ́pẹ́ fàdé yẹn àtìyàwó yín kí ló dé. ó ń pretend fún mi ni kò sí nǹkan tó ń lọ nínú òròmọdìyẹ táwọn òde ò mo mọ̀ pé ọ̀rẹ́ ni dáàsọ àti mo sì pè é wo ọmọ tí mo fẹ́ sọ mi ò bá yà ọ́ mi jà mọ́ nǹkan tó ṣe fún mi mo ti dáríjì mo fẹ́ kí àwọn mi wá sílé jọ tún yọ lọ́hùn jẹ́ kí n mọ ibi tó wà ìwọ kan sọ ibi tó wà fún mi ó tán. ọ̀dà àti ṣé tí báwọn sọ̀rọ̀ mi ni màá sì lọ fún yín ẹ̀ ẹ̀ sọ sí pé ẹja ẹbínú sí i bọ́ ẹbínú sí i mọ́ ó kó kúrò lé kí ló fọ̀dẹ̀ ogun tó fi máa kó kúrò ní ìfọ̀sí. kò mọ̀ pé ọ̀rọ̀ owó kan wà lára àwọn méjèèjì. ọ̀rọ̀ owó lóòótọ́ ló wá bẹ̀ mí náà pé kì í yá òun lówó ó lọ pé kí ni jẹ́rọ̀ gbélẹ̀ tó ń tà tàmáyà ní adúgbò owó yẹn ẹ̀ pẹ́pẹ́ sẹ́yọ̀ kì í sábà ọ̀nà yá ní báńkì mo pé ìwọ̀n mi ò dé bank lọ yá owó sómi ìlè ṣe fún ṣé pé ẹ̀yin àti ẹlẹ́jọ́ ní issue lórí ọ̀rọ̀ owó. ó ìyẹn tó fẹ́ máa tú àṣírí ẹ̀ síta mọ́ because nǹkan tó fàjà láàrin mi àti ẹ̀yin gbogbo ẹ̀jọ́ lọ mo ti gbàgbé ẹ̀ owó tó gbé mo ti fún láyé lọ́rùn kan bá mi bá sọ̀rọ̀ kó padà wá sílé ló bá tán. ṣùgbọ́n àtúmọ̀ lè mi àwọn ọ̀rọ̀ kẹwọ́ náà mo wà round àbájẹ kan lọ ẹ ẹ mo wà ní sáìdì iwájú ọ́fíìsì wa yẹn ìtúrì tó wà ń ni mo wà mo kàn bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ẹ sọ pé mo ti ń bọ̀ sin sin sin sin sin ẹ máa rí wọn máa rí wọn láìpẹ́ all right. mo tọ́ ma sẹ́yìn ẹ ẹ bóyá kí n lè lè ta tó ń di mẹ́rin jùlọ ní sí i jọ nǹkan tí mo sọ fún ẹ wà ní try. tí wọ́n yẹ máa máa ẹ máa bì ẹ ṣáà máa kí ló lè tó yẹn lórí pé gold kan sọnù wàá fẹ́ wówó tó máa fi rà padà fọ́ọ̀rẹ́ ẹ̀ ló wá ṣe ogun kan tó tó yẹn ah, ah. lọ jí owó ọkọ ẹ̀ owó owó tó yẹ pé tí ò bá jẹ́ pé ipò tó wà níbi iṣẹ́ tó wà àwọn àti sáàkì ẹ̀ ni à ń sáàkì ẹ̀ ah, ó ti pọ̀ ó ti pọ̀ kí ló rò débẹ̀ ó tún wá gbé mọ́tò gbé mọ́tò gbé lọ sí ibi kan lọ tà á wàá purọ́ pé o lè lo that's too much that's too much that's deep ah ah ó ti pọ̀ jù. kí ló sọ ẹ́ dé òbí lè dúró ọ̀gbọ́n kí ni mo tún sọ ẹ́ dé bẹ́ẹ̀. owó ṣe wo kan tó sọ ọ́ ẹ̀dá sí. ẹ wò ọkọ ọ̀rọ̀ gold yẹn náà ló fa. gold. gold yẹn ni. o àdá máa fún ẹni ṣá ní kó para lọ sílé o. Adélájà máa pa mí ni ó máa pa mí ni ewu ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ṣàjẹ́ kí n wà báyìí because èmi fúnra mi personally ìyà ẹ̀ṣẹ̀ ni mò ń jẹ èrè ẹ̀ṣẹ̀ mi dẹ̀ ló mò ń jẹ ewu mi ìlé lọ́lé yẹn o adé mi máa pa mí dànù tó bá ní mo máa gé orí mi ni ẹ jọ̀ọ́ ẹ wò ẹ ṣàjẹ́ kí n ṣì wà báyìí ná tọ́lọ́n bá ní pé mo sì máa padà rí a máa fẹ́ra wa ẹ wò ẹ jọ̀ọ́ sọ ẹ báyìí mi ìlé lọ́ba o. jẹ́ tọ́jú náà fún ẹ bàjá tó ń wo yẹn tó sì nífẹ̀ẹ́ ó ń wá ẹ káàkiri ó kàn ń ṣàkọni ó máa ń pè mí ẹ ṣé mi gbúrú ẹ ṣé mi kófìrí ẹ ó mì pé ó sì láìkẹ́ nìyẹn. tó gbọ́ you continue like this now àwọn máa roll me back àwọn máa sọ sí church máa sọ sí ibi tó bá ti end up sí àwọn ah, jìyàwó lé so wà á padà lọ lé mi wà á lọ bẹ̀ ọkọ mi bàbá ló ṣẹlẹ̀ dáríjì mi àwọn tó ṣe irú tó ṣe tó jù bẹ́ẹ̀ lọ gan Ọlọ́run dárí jiyàn náà ẹ máa sọ èèyàn lásán hmm. owó mọ́tò máa ṣẹlẹ̀ <sighs> má bẹ́ẹ̀ lọ hmm. má bẹ́ẹ̀ lọ ọsọ wo lè continue báyìí. no no no no àwọn para lọ ni àwọn adé tẹ̀lé ẹ lọ sí wàhálà ọkọ jẹ́ kó fún ẹ ní ìkọ̀kọ̀. ẹ wò ó ṣe sá mo wà ókè mo wà ókè. pàdé wo ẹ eh, tí ẹlẹ́jọ́ bá ti mẹ́jọ́ ẹ lẹ́bi kò yẹ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ bá mi dáríjì jọ jọ. akin mi ò lè dáríjì mi ò lè dáríjì náà jẹ́ ìmọ̀ nǹkan tó ṣe sínú dàbí ẹni pé ó kàn mọ́mọ́ òwe kó ń balẹ̀ ayé mi jẹ́ ok owó olówó tó gbé lọ owó tó mọ̀ pé bísínẹ́sì ni tí mo dẹ̀ ṣàlàyé fún un tó jẹ́ pé níjọ́ tí owó yẹn wọlé orí gbogbo fáìlì tó tẹ̀lé tó dẹ̀ mọ̀ọ́mọ̀ tó dẹ̀ gbé owó yẹn lọ kí ohun kan tó lè ṣẹlẹ̀ sí mi tó fẹ́ jẹ́ pé iṣẹ́ mi ò tó mi jẹ kí n sáré rí owó mi gádà kí n dá owó yẹn padà kí lẹ́rù pé ó máa ṣẹlẹ̀ tó bá ti gbé mi lọ tí mo lọ sẹ̀wọ̀n sẹ́wọ̀n máa wà láyé náà kọ́ lélẹ̀ wà wá ń sìn ń bẹ̀ mí ó tún gbé mọ́tò òun lé yìí lọ mọ́tò tájọ́ ń lò ó tún gbé mọ́tò mi lọ ta ó lọ ta wá ń parọ́ fẹ́mi pé ní sẹ́mẹ̀ bọ̀dà àwọn olè wọn gba mọ́tò lọ́wọ́ òun wọ́n gbé bọn méje sóhun lórí ẹ wo orúkẹ́ yìí bó ṣe kéré ìbẹ́ẹ̀ ni rọ́ṣẹ́ kún orí ẹ̀ ṣé eré ilé ni màá gbé sílé tí màá ní mo gbéyàwó sílé ìgbà orí òní ta ìmí gan dànù. ló wá bọ̀ wá gbé akin wá bá mi tí o bá jẹ tí akin bó ṣe tó lọ́wọ́ mi wọn bí ẹ dákú wọnú ilé ìkó fara rẹ lọ. ọ̀rẹ́ má ṣe bẹ́ẹ̀ òun yẹ kí mi náà tẹ̀lé wa gbogbo ṣe wà yìí church ló ti ń sùn láti jẹ yìí church kì í ṣe kó bá ọkùnrin kankan lọ àti pé ìkan tí wọn ṣe ò dáa ṣó gold kan ló sọ pé òun wá ọ tó lọ di pé ó ta ògbó nǹkan tó tó yẹ kó ta yẹn ṣe yẹ wàá sọ fọkọ ẹ pé nǹkan wà bá ìṣẹ̀lẹ̀ òun ni wàá gbé mọ́tò lọ ta mọ́tò ọgbọ́n wà bẹ́yẹn ò dáa bá sọ fọ́kọ ẹ òun ló dé sí ìjọ tó lọ jọ àtijọ́ tó ti kó lè sìn òun lọ́sọ̀ sí chọ́ọ̀chì ó ní bó ṣe dà ní jọ. ó mọ̀ ó mọ̀ pé ìwọ náà ló ń lè bá sọ̀rọ̀ kó wá bẹ̀ mí tí mo fi lè gbọ́ torí mo bẹ̀ mí àtẹ̀sẹ̀ close àndẹ́ mo mọ̀ pé o kì í sí di àbòsí o dẹ̀ kì í sí di ìbàjẹ́ ah, kò bá má jẹ́wọ́ torí ìlérí mi sí ọmọbìnrin yìí ni pé níjọ́kíjọ́ tó bá wọ inú ilé kò ní fara rẹ̀ jáde ọ̀kí mo fẹ́ ṣe ń sìn olùbámu sọ̀rọ̀ kí n má gbọ́nà. Ah, ọlọ́run àpẹ ìṣègùnwó pé ó kó ẹ àpè. Ah. ó ti wà tí wàá lè lọ sóúnjẹ bá kì í sìn. ìṣe sà. mo dáná fún wa jàre. àpò kí ni o lè wọ bàtà rẹ. Ọlá bọ́ọ̀sì, wọ́n ti dálẹ̀ tán náà, wọ́n bá ti gbé mo má bínú bá ọgbọ́rọ̀ bẹ̀rẹ̀ ṣe rí nìyẹn ló ṣe di ẹ̀rọ gbàgbé ó wá club lẹ́nu bí mẹ́ta. báwo ló ṣe fẹ́ wá club mi ò lè wá sí club náà because ọmọ ikọ̀ ń fọ́ mi lórí lójoojúmọ́ ni ẹ bá dákẹ́ sínú ilé báyìí bá kàn máa ro oríṣiríṣi pass. Ẹgbẹ́ mu, àná kèmí dàkú, wọ́n ti sọ fún mi dàkú. Ah, kí ló ṣe yẹ? Ṣọ́mọ kú mọ́ ẹ lọ́wọ́ ni àbọ́kọ́ kú mọ́ ẹ lórí àbọ́kọ́ ẹ lùzí iṣẹ́. Báwo ló ṣe rí báyìí? Ẹ kí ló wá ṣẹlẹ̀? Ṣòwe, gbogbo tí mò ń tú yìí mo wá kan tí máa fún ẹni o tí wọn náà tó máa lọ fi gara lọ́jọ́ ọdún nílùú yín torí pé ò kí ń ṣọmọ bẹ́ẹ̀. ẹ ẹ àǹtí owó tẹ fún mi náà ti tó. mo mọ̀ pé mo fún ẹ lówó ṣùgbọ́n mo gbọ́dọ̀ tọ́jú ẹ dáadáa ṣé o mọ̀ pé ó jọ mí hmm? you're a very pretty girl. Hmm? kí ni tí ọ̀rẹ́ mi gbé wá fún mi kọ́ rẹ̀. ẹ tẹ yá wọn jọ yẹn. jọ́rì tó dáa padà. ah àǹtí èmi nìkan tán tí eléyìí wà pọ̀ jù. ojú bẹ́ẹ̀ lọ́wọ́ mi kò tó pé ṣáà máa ṣe bó ṣe ń ṣe ọmọ dáadáa ni má yíwọ́ ẹ̀ padà o. àǹtí ah nígbà ṣe fún mi lórí lálẹ́ ṣe fún mi ọwọ́ yóò mọ̀ ọ̀rọ̀ kí o ike ẹ̀kọ́ bala ah ẹ̀ ní rálákì. àmín àmín ìyá bala tó bá lọ lé ọdún sìn tó bá padà wà tó rí nǹkan tí màá ṣe fún ẹ tó bá fẹ́ lọ ṣùgbọ́n bá mi ká ọmọ mi wá bá mi gbélé sọ so fún everybody pé mi ṣe fẹ́ rest. ó ṣe kí ni. èmi ti gbé kọ́sùmù fọmọ ọ̀dọ́. mo gbé góòlù three point five million góòlù three point five million ló fọmọ ọ̀dọ́ ẹ. mo ní mo ti gbé kọ́sùmù fọmọ ọ̀dọ́. wọ́n sọ bẹ́ẹ̀ jàre kọ́sùmù òṣìwọ́ góòlù tí mo gbé wá fún ẹ góòlù ẹ tí mo yá. ó di ewu. o rò pé mi gọ̀ èmi á yàwọ̀ ní gold èmi ò yá gold tó bá rántí mo sọ fún ọmọ yẹn pé gold tí mo lò ní Saturday tó tẹ́ yìí tó wà nísàlẹ̀ ni kò gbé wa costume lèmi yá ẹ̀ sórí costume yẹn mo kàn fi support ọmọ kan ó gbé wa ó ní one thousand naira mo dẹ̀ fún ní three thousand naira ó dẹ̀ fún mọ́là mi ní two hundred naira ó jẹ́ two thousand eight hundred àbí two thousand eight hundred naira ni mo rà nígbà tí mi ò ya wèrè màá wá fún ẹ ní gold ìwọ tí mo mọ̀ pé tí n bá fún ẹ ò ní dá padà. Ah, mo ti gbé mo ti gbé jọba bíbí. ẹjọ ẹjọ ẹ ni hold on i need to get something straight. olùsọlá ìwọ wá bá martin mi lójú wá yá gò lọ martin mi lójú àbí martin mi lójú ìwọ yá olùsọlá ní gold Abi. mi ya ni gold tó bá rántí dáadáa lọ́jọ́ yẹn bèrè lọ́wọ́ ẹ̀ mo sọ fún ọmọ ọ̀dọ̀ mi pé èyí tí mo lò ní sátọ̀dẹ̀ yẹn èyí tó wà lábẹ́ èyí tó wà lábẹ́ yẹn kò sí òun. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ah, ah, sọ bẹ́ẹ̀. so nísìnyí ẹni sùúrù ẹni máa gbọ́dọ̀ yìí dáadáa o so nísìnyí ìwọ wá yà òun ní costume eh. òun wá sọ costume yẹn nù. Hmm. wọ́n lọ wọ original gold Pat Martin lójú àbí ìwọ wá gbé gold àbí kí ló ló gbé ó gbé fọmọ ọjọ́ tiẹ̀. Ah, tó bá ń rá kòrò àti ìlú ó ti lọ́ọ́lé ọkọ̀ gan mi ìmọ̀bi tó ń gbé mọ́ ṣé o mọ̀ pé ọdọọdún ni wọ́n pààrọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ fún wa ọmọ ẹ̀ dẹ̀ ṣe dáadáa nígbà tó mo ń lọ èmi ti ní kọ́ mọ́ máa gbé lọ because costume lèmi gbé fún mo rò pé costume ló gbé padà fún mi get close. ọkọ̀ máa parọ́ fún gbogbo àti tó rí mi tó bá ń bi pé kí ló ṣe mí bí nǹkan lè sọ̀rọ̀ ní gòdì bóyá lọ́wọ́ bá tì mí lójú ló sọnù lọ́wọ́ mi mọ́tò ọkọ mi tí mo sọ fún ẹ pé wọ́n jí lọ kó lè gbà lọ́wọ́ mi èmi ni mo lọ ta ní kútọ́dún tó ní mo fẹ́ ra yí padà fún bá tì mí lójú. Ah! Ah! ṣé wọ́n sọ pé mo bá yáwó ní microfinance bank five thousand gold ni. sori máa ti kì ó lè yẹn ó lè yẹn sori gbogbo ẹ̀dá tó bá ti wà láyé yìí tí kò ti ní ìtẹ́lọ́rùn ẹ́ nǹkan tó máa ń gbẹ̀yìn wọn kò sí nǹkan tó lè yà eléyìí ah. kún ẹ lọ́gbọ́n. kí ló dé tójú kòkòrò ṣe pa yín kú báyìí kí ló dé tẹ́ ẹ ṣe ní ìtẹ́lọ́rùn tó bá wò dáadáa wá rí pé mi ò kí ń bọ̀ wá pé tí gbogbo yín bá kọ̀yìn sí èmi nìkan ni máa ń dúró fún un. Ah, ó já mi lára jẹ fún ẹ ó dùn mí wọnú egungun ọ ò níran you have no pedigree ọmọ ìrankíran ni ẹ àkọ́gbà ni ẹ torí mo mọ̀ pé ó máa kó ẹ̀wọ́ ló gbà. ó bọ́ sílé ọlá ọkọ ẹ̀ dẹ̀ ń tọ́jú ẹ̀ gbogbo abá ìlà máa ń fi ọkọ ẹ̀ tọrọ àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ọlọ́mọ tó ti ń lo ẹsẹ̀ mẹ́fà ó wá sọ di ẹlẹ́sẹ̀ méjì gbogbo nǹkan tẹ̀dá bá ní láyé kó jẹ́ kó tẹ̀ òun lọ́rùn gbogbo nǹkan tó lọ́wọ́ bá fún ẹ kó gbà bẹ́ẹ̀. sórí eléyìí kú ẹ lọ́gbọ́n àti gbogbo àwọn pọropọ́sì ẹgbẹ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ lè yà kò sí nǹkan tí ẹ lè gbà lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ ṣe ń yá epo lẹ máa yáyọ̀ lẹ máa yáta kò sí nǹkan tẹ́ lè yà ṣé o rántí pé máa ń yá pátá despite the fact pé abọ́ èmi àti ẹjura wọn lọ o máa ń yá pátá mi ṣé wọ́n fi ṣí ẹ ni ẹ́ o wá yá costume o wá fi dá góòdì three point five million padà o kì í ṣèèyàn sórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó yẹ kí wọ́n kún ẹ̀ má gbélébùú báyìí ni kí wọ́n dẹ̀ lu ọwọ́ ọ̀tún ẹ pa ọwọ́ òsì ẹ pa pẹ̀lú ìṣó tornado yes. láti èní yìí lọ máa hmm. ké mi rí ẹ mọ́ ọ ah. torí pé bó ṣe wà yìí ah. o ò lè o ò ti Ọlọ́run ò lè dáríjẹ ó yẹ kó kún ẹ má gbélébù ni. ìjọba mi wọ́n mọ ọ̀rọ̀ rẹ sọ́dún. o lọ wá tọ́sí láì tiwa. sọyọ rẹ mi má ti lójú eh. ọlọ òkúlẹ̀ tiwa lójú. Eh. àmọ́ ayé ti olójú báyìí máa wá fi ti ara ẹ̀ sọ àwa lẹ́nu. ìmọ̀ eh, wò bóyá tá a bá lè rí ọmọ ọ̀dọ́ yẹn táwa lè gba gold yẹn padà lọ́wọ́ ẹ̀ àbí kí ló fi hàn. èmi àkọ́kẹ́ kódà mi lè bá yín move an ọmọ ọ̀dọ̀ yẹn tọ́lọ́ ti sọ pé ó máa jẹ́nu ayé tèmi nìyẹn ọmọ dáadáa ni. ó ti di àjẹmọ́nú ẹ̀ ó bá rà ní thirty billion ó ti di àjẹmọ́nú ọmọ náà. sí kankan àwọn tójú ń wò lójoojúmọ́ tó yẹ kó ti rí tipátipá tí ò rí bí ó jẹ́ kóun ló mọ̀ mọ́ ló ta ló fi aṣọ tó fi ta gòdì kí ló ju gòdì sí.